اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك أكون ولو wa tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú kíka alukọ̀ánì kẹrin lọ́sí ọlọ́ọ̀bá sí yóò tì ẹ́. àwọn bẹ̀rẹ̀ lórí káyà ẹlẹ́ẹ̀kẹsàn-án mọ̀síwájú àtàkàbùn ọlọ́ọ̀bá sọ pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغاب ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم نعم ولا بل يوم يجمعكم يوم الجمع ọjọ́ tí ọlọ́wọ́ bá tó forí jọ ní ọjọ́ òkújọ ذلك يوم التغابن ọjọ́ náà òní ọjọ́ òkú fi èrè àwọn kan wọ́n ṣòfò ìgbésí ayé wọn àwọn kan wọ́n jèrè ìgbésí ayé wọn. ومن يؤمن بالله ويعمل صالحا ìbẹ́ni tó bá gbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba ó ṣiṣẹ́ dáadáa nǹkan ti àlùfẹ́ ìyá gbogbo àwọn àṣìṣe èyí tó ṣe ní ayé gbogbo ẹ̀ lápárẹ́. ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا اتموا ونور بيدرا ويبقي اكل مبروك فرصه لابيري يوم الجبل بري ذلك الفوز العظيم إليه èrè tó tóbi ó ní ọlá tó tóbi ó lè وليذكروا يوم الحشر الذي يحشر الله في الأولين والآخرين rántí ọjọ́ ìkójọ ọjọ́ tí ọlọ́run ọba tí ó kó gbogbo ìdájọ́ àwọn ẹ̀dá àkọ́kọ́ àti àwọn ìkẹyìn gbogbo wọn pátá lọ́lọ́run yóò kójọ sí àyè kan náà lórí ilẹ̀ kan náà ní gbangba kan náà. ذلك اليوم الذي يظهر فيه الغمم ọjọ́ náà ó ní èrè àti òfò yọ hàn eléwo lẹni tí ó sòfò ní ayé rẹ eléwo ni ó padà ní ilé ayé eléwo lẹni tí ó béèrè ọjọ́ náà là á mọ̀ wọ́n tàfà òtún bẹ́ẹ̀ nà nǹkan àti ìyàtọ̀ láàrin àwọn ẹ̀dá àwọn kan wọ́n wọnú náà ọlọ́kùnso alẹ́ àwọn míì wọ́n wọnú ọgbà ìjẹ́ náà ọlọ́kùnso wọn lára wọn. فيقبل المؤمن الكفار والفاسقين eléyìí lọ́jọ́ náà ni àwọn olómìnir wọ́n jẹ èrè lórí àwọn ṣètòrí àtàwọn fásitì fàáhìlò ìmáà yẹ kùnú nàìjíríà tẹ̀sí rahmatulah ẹ̀rọ àwọn tó ní ìmáàlì tọ́ba ọlọ́wọ́ ọba gbọ́ wọ́n wọnú ọgbà àìjẹ́nà pẹ̀lú ìkẹ́ ọlọ́wọ́ wàhálà ìkófò يدخلون النار بعدل الله أما وطن يكفرين وولونا فلو عدل ولو وغير تجسس Ìdèdè ọlọ́run ìbá ni wọ́n fi wọ iná lórí ìtúkọ́ sí wọn lò. Wọ́n mẹ́yìn ní ìlú láì wọ́n yá máa ti kọ́ àtìrí gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tó ti ṣe iṣẹ́ rere tó tẹ̀lé ọlọ́run ọba àti àṣẹ rẹ̀ yẹn fún àyùbò dùnú ọlọ́run ọba yóò pa àṣìṣe rẹ̀ yóò parẹ́ wọ́n yóò fi lùú jẹ́nìláàtì tẹ́jú nínú ìtàkùn sórí ha ẹ̀ha yóò wá fi sínú ọba àdẹ́rà èyí akérèmọ́gbó odò tí ń sàn lábẹ́ tí ń sàn lábẹ́ rẹ̀ kọ́ọ̀lì yìí nàfíà àbàdà wọ́n máa gbélé lọ gbére. وأن يجادل ذلك الخلود في الجنة هو الفوز العظيم ìmọ̀ gbẹ́nu àìjẹ́nà lọ́gbẹ́rẹ́ oní èrè tó tóbi jù alẹ́bí ilá fọ́njọba àdàwọ̀ tí ò sí èrè ìjọ ní òfìfò mọ́. tó àyà yìí ọlọ́run bá orúkì wà nílọ wípé ìwà alẹ́bí muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn akẹ́kẹ̀ẹ́ mẹ́ka àwọn tí wọ́n ń ṣe àríyànjiyàn nípa ọjọ́ ìgbìmọ̀ àlùfíàmà àwọn tó ń ṣe àríyànjiyàn nípa ànábì ní ọ àbí ìyíká ànábì àwọn tí wọ́n ń ṣe àríyànjiyàn nípa báwo lọ́lọ́wọ́ ọba yóò ti gbé ẹni ọjọ́ pẹ́tọ́ láti kú tó ti jẹrà lólẹ̀ ẹlẹ̀ báwo ni ọlọ́wọ́ ti gbé ìdìbò sọ fún wa pé làtúwà àtúnlẹ̀ yóò wà ìpè yàgò akùkù gbẹ̀yìn ti lè lọ́dọ̀ agbègbè ìyàmà kí èmi ti lọ. fún mọ̀lẹ́tì lọ́gbà òun yàbí máa àdéhùn á ti wá fún ilé ìròyìn tẹ ṣe níṣẹ́ yàwó mi ìṣẹ̀yà rẹ̀ sí yàwó mi ìṣẹ̀yà tí wọn wà wọlé àwòrán wọn àfẹ́rí lẹ́sìn sáàbì wọn ṣẹ̀dá. ọjọ́ ìgbéni alìsíyàmọ̀ òun òun ọjọ́ ìpéjọ tọ́lọ́mọba tí kó àwọn ẹ̀dá àkọ́kọ́ àti àwọn ẹ̀dá ìgbẹ̀yìn tọ́lọ́run ń kó ẹjọ́ orí àṣìṣe ìṣó ìfẹ́ wọn. àti pé àti san olúkúlùkù ní ẹ̀sán tó ṣe délé ayé fi sọ àìdín wá èdè lórí ilẹ̀ kan náà. يجمع فيه بين كل عامل وعمله àádá gbogbo òṣìṣẹ́ tọ̀gbọ́n pẹ̀lú tẹ́ẹ̀rẹ̀ pọ̀ wà bẹ́ẹ̀ nàdàbí yìí wà ó mẹ́tìlì á pa ànábì àti àwọn àlùmọ̀ rẹ̀ á pa wọ́n kọ̀ọ̀kan jù kan náà nìkejì di gbogbo náà fi ń bí màá kàtàkà torí kí gbogbo ẹ̀mí kò lè rí ẹ̀sán tó ṣe láàbùrùmọ̀ ìyọ̀ ọjọ́ náà kò sí ìyẹ̀jẹ́ iná bọ́ ha tẹ̀lé ọ̀lẹ̀ dájúdájú ọlọ́wọ́ ọba ọba ayára dájọ́ ni. yàwùmù ìjàmbù tó wá nínú súra yìí àbí áyà yìí ó ní yọ́ọ̀mù ìkẹyàmù ọjọ́ kejì ìkẹyàmù tí ọlọ́pàá tó fi sọ ní yọ́ọ̀mù ìjọba wọ́n ní ilẹ̀ anáwó yíjùmọ̀ òfin aláwọ̀lú náà wọ̀n láàfin lórí pé ń jọ náà ọlọ́run kò gbogbo àwọn èèyàn àkọ́kọ́ àti èèyàn kẹyìn gbogbo wọn kò jọ fi fàáìdì wáhídì lórí ilẹ̀ kẹlẹ́ yẹtùmáwòhùn dáì wọ́yá olùfúdùhùn olùbáfọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń pèsè wọ́n bọ ìpè rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo èèyàn náà máa rí olúkúlùkù kàmá kọ́ra tààdá gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láyé ìròyìn yìí. قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم sọ fún wọn pé dájúdájú àwọn èèyàn àkọ́kọ́ àti àwọn èèyàn kẹ́yìn làmọ́dúnrún á kó wọn jọ ìlànà ẹ̀kọ́ ti yọ omi màálùú á kó wọn jọ sí àyè kan tá a ti fún ní àsìkò fẹ́ẹ́ bí àwọn gan-an la mọ̀ ẹ̀lò ní ọ̀mọ́jọ́ náà mọ̀ ọjọ́ tí ọlọ́run ọba mọ ìjọ wo lọ́jẹ́ àsìkò wo lọ́jẹ́ ọlọ́run ọba nìkan lọ́mọ ṣùgbọ́n ọjọ́ ni tí ò àti àwọn èèyàn kẹyìn ọlọ́run kò wọ́n jọ sáyè. ọlọ́run sọ pọ̀ mi pé dáníkà yóò mú màjúmọ́rù láwùn náà tú wà dáníkà yóò mú màṣúrù. ọjọ́ náà ni àwọn èèyàn ó péjọ torí ọjọ́ rẹ̀. gbogbo ẹ̀dá pátá ni ó kò jọ sábẹ́ ọjọ́ rẹ̀. ọjọ́ náà sì ni ọjọ́ tí ó tí ó rí iṣẹ́ rẹ̀ bó ṣe ń jẹ́. dáàbò níbi ìwé iṣẹ́ yóò gbà yálà ọgbà pẹ̀lú ọ̀tún ni àbógbà pẹ̀lú òsì ọjọ́ náà ló ń kọ́ ìfọ́ gba èrè iṣẹ́ rẹ̀. nínú àwọn ẹ̀rí tó fi hàn gbagba wípé ọjọ́ yẹn o ní ọjọ́ ti gbé o ní ọjọ́ tí ọlọ́pẹ̀ ní yẹ́wùmọ̀ ó ní àyà tó wà ní sóròtò ṣúrọ ọ̀rọ̀ ni wọ́n tún bìrọ̀ yóò mọ̀ ìjẹun ìlàrọ̀ ìgbà sí fàríkùn tìlìjẹ́nẹ̀tì wà fàríkùn tìsàyè. à ń kí yín nínú ọjọ́ ìkójọ ọjọ́ tí ò sí èméjì ń bẹ̀. apá kan nínú àwọn èèyàn apá kan nínú àwọn ẹ̀dá wọ́n ń bẹ nínú àlìjẹ́nà apá kan nínú wọn wọ́n wà nínú náà ọlọ́run kò sọ wa ọ̀rọ̀ lọ́dún ní dáríkà yọ̀ọ́mú àti tàwọ́ọ̀mù ọjọ́ náà ni ọjọ́ èrè ń jẹ́ àti ọjọ́ àdánù àdánù ni ó jẹ fún yìí ọjọ́ èrè ń jẹ ní ọjọ́ fún mímì فالكافرون قد اشتروا الحياة الدنيا بالآخرة àwọn kẹfẹ́rí wọ́n ti fi ìgbésí ayé wọn ti fi ra ọ̀run tí wọ́n ti fún wọ́n ti fún wọn ní wọ́n ọ̀run wọn náà fi san ìgbésí ayé lórí pépé ọba ara nǹkan wọn láti ní ìjọ sàn. ìtàwọn rà ó ní ìgbésí ayé ìtú wọn fi san ó ní ọ̀run wọn. tó wọn ò lọ́rùn ní ìmọ̀ torí pé wọn fi ra ìgbésí ayé kọ̀ọ̀kan fi rà kọ̀ọ̀kan tó wọn. èyí lọ́fàá tó ń ọjà tí wọ́n rà lóhùn òbí rẹ̀ wọ́n sòkò ń bẹ̀ yìí wọn lè yẹ bá ń fi ha àwọn òbèrè kankan bẹ̀ wọn mú mi nù bá àwọn àkúta ó ń bèrè jẹ nù àmọ́ àwọn múmìnì ara wọn ni wọ́n tà ara wọn ni wọ́n ti kalẹ̀ orí wọn san fàrọ́ bí sọ́kọ̀ ọ̀tún fún ìdíbò táwọn ti bèrè tí wọ́n fi ní ọ̀run tí wọ́n dè bá wọ́n máa ká lọ ọkùnrin yìí àwọn ò ní sòtò ìṣòro torí pé ọlọ́run làwọn bá dòwò pọ̀ èèyàn tí ìbá ọlọ́run bá dòwò pọ̀ kó sí ojú kó sòfò tó ìbínú tó ń jẹ́ pé àwọn ó jèrè àwọn kẹfẹ́ ní wọ́n sòfò ìbínú ta ti pè ní ìyẹ́wò mọ̀ ìtàgbà gbòòrò. إمام القرطبي رحمه الله قال يوم التغابون أي يوم القيامة ibi tá a pè ní yọ́wù tàbọ̀rù ló ní ọjọ́ gbẹ̀yìn àlùkìyàmà wọ́n tún mi yọ́wù àlùkìyàmà bí ibi yọ́wù tàbọ̀rù ìdí tá a fi pé ọjọ́ gbẹ̀yìn àlùkìyàmà ní yọ́wù tàbọ̀rù ni pé ní ànáwó àlùyọ́wù lẹ́bi yàgò bá mi fi àmì hàpù àmì wọ́n pé ọjọ́ náà ni àwọn ẹni òdodo wọ́n ṣe bèrè jẹ lórí àwọn àwọn ẹni wọn. kẹ́lìmà àtàkọ̀bùn wọn ni láti di alhọ́bàn ìtumọ̀ rẹ̀ ní ọ̀sọ́rọ̀n ẹni pé kéèyàn ṣe òkú kó sàkárà wọ́n yẹ pé èèyàn tajà kọ́mọ́ rere ń bẹ̀ wọ́n ni wọ́n ń pè ní alhọ́bàn tó bá ní gọ́bàdà fúlàní fúlàní ìdàbàkítàwò hàkàwò ó ní kéèyàn kọ́yẹ̀ lẹ́gbẹ́ níbi ọjà tọ́ta ẹni wọn bá jẹ́rìí lórí èèyàn ni wọ́n pè ní gọ́bàdà ló ń gbé kálíwọ̀n yìí gan fún rẹ̀ ibi tí wọ́n ti máa ń lò ó sí náà ni ọ̀rọ̀ títà rírà ìní kálíwọ̀n yìí wọ́n ti máa ń lò ó sí. so ẹni tó bá jẹ́rìí ń fi ọjà rẹ̀ wọ́n sọ pé kọ́bàlà fìlànà fìlànà ẹni tá a jèrè lórí ẹ̀ ó lẹ́nu kejì sí àkọ́bùn tọ́kọ́ tó yẹ. Now. so ọlọ́run ti ti ṣe àlàyé àwọn wo ni wọ́n jèrè àwọn wo ni wọ́n jèrè tí wọ́n sọ̀kò ọlọ́ni wàmà yóò mi bìlá ìwọ̀n yá àmà sọ́ọ́rí hàn yóò káfíìr àlùmí sẹ́yìn ààbẹ̀ wọ́n yóò dẹ́nu ìjàmínàkì sẹ́yìn mi ní sáfì àlàdà kọ́ọ̀lì ló lọ sí àbàdà dáàlì kàlfóòdù àbẹ̀. gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ nílé ayé tó sì ṣe iṣẹ́ rere ọlọ́wọ́ bá àwọn àṣìṣe tó ṣe ọlọ́wọ́ parẹ́ yọ̀wọ́ á fi sínú ọgbà àjẹrà pẹ̀lú ìfẹ́ rẹ̀ ọba àdẹ̀rà náà ọba nítorí pé akéde mo bú odò tó ń sàn lábẹ́ rẹ̀ wọ́n wà máa gbénu rẹ̀ kẹrin tètè òògùn sí ọjọ́ ìjáde náà dáríká àlìfọ́wọ́sọ làwọn eléyìí ni èlé ń jẹ tó tóbi jù. Thank you. bẹ́ẹ̀ ni ó ṣe àlàyé àwọn owó ní ohun ní dèrè lọ́jọ́ náà ìdínú tọ́lọ̀ sí ni wọ́n lẹ́bí na káfárú wàkẹ́zàmù bí àyà tínà ìlà ìka àṣàbù náà ní fáwọn ìdí ìdàkúyà wàbí ìtàlùmọ̀tì. ẹ ráwọn sáyà kẹfẹ́rí tọ́lọ̀ sọ́sẹ̀ àbẹ́rù mọ́rí tún ọ̀gbàgbọ́ wọ́n wá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn yẹn àwọn ni ẹni náà wọ́n máa gbẹ́nu náírà kẹrin kété lọ títí láéláé wọ́n bí sàlùmọ̀ sí i ìpadà sí wọ́n mọ̀ fún ọlọ́run kọ́tọ́ àgbẹ̀. tó dájúdájú ọlọ́run ṣe àlàyé àwọn olùmọ̀ àwọn náà ṣe àlàyé kí ni àkíkà alùpàbà tí wọ́n tẹ̀lé níjọ́ gbèjà ìyá mi àbí òkú èyí tí ó tẹ̀lé ní ọdún ní àìsèyàmà àwọn olùmọ̀sí sàlàyé rẹ̀. bẹ́ẹ̀ ni alẹ́ sọ̀rọ̀ bá wà ní wọ̀sánlám kò fi àlàyé rẹ̀ sílẹ̀ láìsí ó wọ́n náà àdé ti sọ̀fẹ́. alẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé láyé dùkúlù àhàdùn àlìjẹ́nà ìlà òyìnbó àmàpáàdùn nìyẹn náà lọ́wọ́ àtàkùn. kò sí ẹnì kankan jọ́ wọnú àlìjẹ́nà. àyàfi ká fi àyè rẹ̀ tó ní nínú iná ká ṣe hàn ìbáyẹ pé ó hùwà burú o ìbáyẹ pé kò ṣe ìgbàgbọ́ ni ìbáyẹ pé kò ṣiṣẹ́ rere ni ibi tí ọ̀wá wọ̀ nínú iná àtàyè rẹ̀ ká ti pèsè lẹ̀ á fi hàn pé àyè rẹ̀ nu tẹ́lẹ̀ o kó tó di pé o ṣiṣẹ́ rẹ̀ ibi tí ọ̀wá wọ̀ ibi ká ti pèsè lẹ̀ fún ọ. bí ẹ̀sìn dáadáa ṣùkọ̀ nígbà tó bá rí kò sí nǹkan kan míì tí ó lè fi fojú pé ó lè bàa lè máa dúpẹ́. وعن عدم الجنة إلا أولى وعدم ألا ألا ألا ألا هذا كثير أتنسي عن ẹni tó kọ wọ ní àìsẹ́ńtà àyàfi sáfì àyè rẹ̀ tó wà ní ọ̀nà àti hàn lọ́wọ́ ta ìbáṣe ìṣẹ́ ìbáṣẹ́ pé ó ti tẹ̀ sí i fẹ́ẹ̀ta dápadà tó eléyìí ó kọ́ pé yóò lè dúpẹ́ ọlọ́run ọba tó bá rí àyè rẹ̀ tó wà ní òṣèlú tẹ́lẹ̀ yóò dúpẹ́ fọlọ́run tó tó lò ní lórí wàlàyé ìgbòho náà ọ́ àkàdùn ìgbà ó ti rà àkàdùn nílẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ àkàdùn bẹ́ẹ̀ ni ẹnìkú ní wọ inú iná àyàfi kọjá pé a fi ibùdókòó a fi hàn án èyí tó àti ọdún òkú ẹni tẹ́ fi àyè rẹ̀ kàn ní ọjà kọ́nà ti ju gbogbo kó nínú ọjà yọ máa ti bẹ̀ nínú gbogbo kó ẹ̀ ọ̀jẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́ fi àyè rẹ̀ nínú ọjà náà yóò wọ ọjà náà láìpẹ́ òkú ni ó lọ sí ṣùgbọ́n ẹni tẹ́ fi àyè rẹ̀ láwọn ọ̀gá ìṣẹ̀lẹ̀ gbogbo èèyàn pátá lórí àyè rẹ̀ nínú àtẹ̀lẹ́. Wọ́n máa ká mi kù náà. Gbogbo èèyàn pátá náà ló ní àyè rẹ̀ náà. Fọ́yìnlá àjápọ̀tà kan kò náà lọ́wọ́. Tí àwọn èèyàn ló ń tẹ́tọ́ àwọn òṣìṣẹ́ bá fi yẹ àbàkí lóṣù tẹ̀lé. Àyè ọkọ̀ wà ní àjẹ́lẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wà á sí àwọn tó ń dojú àyè lẹ́yìn àwọn tó ń dojú àwọn tó wà ní ojú àyè. Bẹ́ẹ̀ni ní àyà padà sẹ́yìn lẹ́yìn ìjẹ̀nà ṣùgbọ́n tí àwọn ẹni àtẹ́sẹ̀ abáyọ̀ ìjẹ̀nà bá fi kó lè jẹ́ pé ayé ọ̀rẹ́ ẹni náà nígbà náà ọ̀rẹ́ ẹni náà ọ̀rẹ́ àwọn ènìyàn ìjẹ́ta ayé àwọn ẹni náà wọ́n wà ìjẹ́ta àwọn ènìyàn ìjẹ́ta wọ́n wà lọ́wọ́ ìjọba ààrẹ ilé ìwé òkú títí ẹni yóò yẹ gbangba torí pé ẹni wọn kó yẹ ní kọta kọta yìí lọ ọ̀dà eléyìí. ìgbà yìí wọ́n bá kú yẹn ní tọ́ka tó wá bá tó já ìlú lọ ilé ìwé ìṣe lẹ́yìn náà ọlọ́run àti àlàyé ti ṣàkóso àlàyé rẹ̀ lóde wọ́n ní ọ̀rọ̀ yóò lè dá wàyà àmì kọ́ni kan nìkan ti àmì ìṣẹ́yìn náà. ويسلم كلمات تسليم تحت الأحكام قالوا أبدا ذلك ọjọ́ ìpínlẹ̀ káàkiri káàkiri gbogbo àwọn èèyàn lọ tó ní ìpínlẹ̀ àwọn tí wọ́n gbé àwọn tí wọ́n gba ọlọ́wọ́ ìgbàgbọ́ tó ti tẹ̀lé sọ kò ní ṣeéṣe kó má dẹ̀ pé wọ́n ní àṣìṣe pẹ́ẹ́pẹ́ ìṣẹ̀fún àti kò ní ìṣẹ̀fún wa èèyàn sì ní wọ́n ní kòkò ìdẹ́kùn mẹ́sàn-án ìṣẹ̀fún tó ọlọ́wọ́ apá ìṣẹ̀fún lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àbúrò ọba ìjẹ́lẹ̀ pẹ̀lú ìkẹ́ ìdí ló sáré nípa tí wọ́n bá wà fún sọ́nà tó sọ pé kò sẹ́ni yóò wà ìjẹ́lẹ̀ yóò pàtàkì ìjẹ́sẹ̀ yóò wà ìjẹ́sẹ̀ àmì ọ̀pọ̀ àti ìjẹ́ èyí pé àwọn sàárè bí a ní pàtàkì àti ìjẹ́ àti ìwọ́nà ní àti ìwọ́nà oníjẹ́ àyàfi sí ìjẹ́ والذين كفروا وكذبوا بآياتنا ẹ̀rọ tí wọ́n bá ya kékeré tó ń bọ̀ wá tó ń bọ̀ wá tó ń bọ̀ àwọn náà àwọn أولي الذين خالدين فيها أولي الذين فيه وبئس المصير àti ìdípadà sí wa ọmọ tuntun pọ̀. Àfáwọn ènìyàn ta ó ní wọ́n ní ilẹ̀ yára àmọ́ bá àwọn ìyàwó kà. Àwọn tó ń jìyà níbi ọlọ́run ọba òun ló pọ̀ ní ọgbà òjò wákàtí láì ìdílẹ́sì wọ́n pe àwọn ẹ̀rí tó fi pé ọlọ́rọ̀ pàtàkì gbogbo ìgbà gbogbo tí ń lọ ìrọ̀ wọ́n bàbá ní ìgbòho ìdílẹ́sì àwọn ẹ̀rí tó fi hàn sí ọlọ́rọ̀ pàtàkì tọ́jú kọ́sítà jọ́sìn fún gbogbo ẹ̀ ni wọ́n pè ní wọ́n alẹ́sì áwùsàdà ní ra àwùsùlà èyí tí ọlọ́rọ̀ bá fi ọlọ́rọ̀ òṣìṣẹ́ àti àwọn òṣìṣẹ́ pátá

àwọn àyà méjì ẹ̀rí tó ń pé bí ipò àwọn òṣèré àti àwọn àdúgbò àti òṣèré ló wà lọ́jọ́ kẹsẹ̀ ìdáná àwọn kan àtúnádá àwọn olóṣèlú àwọn kan àṣìṣeyá àwọn olóṣèlú. torí bẹ́ẹ̀ lọ́rọ̀ ti sọ pé wàmọ̀ ìlú mi. لله فإننا المتقين والذين كفروا àtàwọn lọ́yà tó bọ́lá òkèèrè lórí ìgbà ọlọ́pàá wà ní ẹ̀yà ìgbà tó káyà ọ̀kan mọ́kànlá àti méjìlá àti mẹ́ta ọlọ́ọ̀ni máa apá ọ̀pàdé láti ìlú láti ìlú ìta wà máa ń omi nílá ìyá ìlú ọ̀nà wọ́n bá òde olùdíje ìlú láti وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ الله لا إله إلا هو وعلى الله فليتوكل ولم ما أصاب من مصيبة إلا gbogbo ẹnikẹ́ni tí a bá fi mùsùlùmí kan ní ayé rẹ̀. Hello, Marcia, Marcia, Marcia mo wà níbi ìtàkùn ọmọ ọkẹ sọ̀rọ̀ tó kù ọkẹ tẹjẹ. ما أصاب من مصيبة إلا gbogbo tọ́ba báyìí dání ayé ní mùsíbà aburú ohun tí ọ̀dà ó dé bá gbogbo ìyọ̀dá ọlọ́run ọ̀dà yìí kò sí nǹkan kan tí dá ìpẹ́rẹ́ pé pẹ̀lú wọ́n máa ní ìpèsè náà ní àyíká gbogbo ẹnikẹ́ni tó bá sọ ọlọ́run bá sọ ọlọ́run lọ sọ ọkàn ìṣèlú onímọ̀ onímọ̀ tí a kú lọ́ba tí ọ̀nà ìtọ́jú ẹ̀yìn pé lápájáde ìṣèlú tàbí ìṣèlú làkàtìkì pàrà yẹ ọ̀nà ọlọ́wọ́ ọ̀ọ́kẹ́ ọ̀nà yóò mọ̀ sí ìdúpẹ́ bọ́ọ̀lù lásọ̀kọ̀ yóò sì fi ìdúpọ́ gẹ́gẹ́ bí òbí yóò sọ pé ìdá ìdá yìí wọ́n ti gba ìdílé gbogbo nǹkan pátá lásọ̀kọ̀ ìwà ìwà lásọ̀kọ̀ ẹnìkan kan láti láti fi àbúrò fẹ́yẹ̀ àyàfi sí ọlọ́run bàbá wọn máa wò ó tó ti lé àdìyí torí pé ọlọ́wọ́ ga ọmọ gbogbo nǹkan pátá ó sì lọ gbogbo ẹ̀dá tọ́já gbogbo tí ń tẹ̀lẹ̀ pátá gbogbo ẹ̀dá ọ̀gá náà kò sí tí ń tẹ̀lẹ̀ láì díẹ̀. wà á fi òun àrá wà á fi òun ọ̀kú rẹ̀ afọ rẹ̀. afọ àwọn onímọ̀ lẹ́tà níbi ayá ẹlẹ́kọ̀ọ́kọ̀lá قل ما أصاب أحدا شيء من مكروه يحل به إلا بإذن الله وقضائه وقدره gbogbo ẹnikẹ́ni tí a kú pápá tó dé bá pẹ̀lú àti ọlọ́run ìdájọ́ ọlọ́run ọ̀gá yìí kádàrá rẹ̀ fún ọlọ́run àti kádàrá rẹ̀ fún yìí. wọ́n máa ń yí ìgbésẹ̀ yá àdékọ́gbà òun ìtẹ̀sílẹ̀ bí àmì gbogbo ẹni ọba gbàgbọ́ tó bá gbàgbọ́ táwọn gbàgbọ́ yóò sọ náà láti ju fún bí yóò sì gbà ní àfọwá wọn àfọwá sọ sí ojú ààyè tó sì wà náà ni ó wà ààyè tó dá náà ni ó wà ẹni pé kò ní bara jẹ́ sí bó ti yẹ lọ kó máa gbé ara sálẹ̀ kó máa fi kó máa fakọ ní àdúgbò rẹ̀ kó máa sọ yóò dá lórí ara rẹ̀ ìgbòho bàjẹ́ o ìgbòho ti káyè pẹ́ẹ́pẹ́ẹ́ ẹni ọlọ́run tọ́lọ́ máa jẹ́ kó ní ìmáyì ọlọ́run kò kọ́ sí ìdí ọ̀sán. لأن أصل الهداية بالقلب torí pé ìtọ́sọ́nà àti ìwé ìlú wa wọ́n jẹ́ wáàrin sẹ́pà oríkèé ara ó ń tẹ̀lé ọkàn ni gbogbo ìtọ́sọ́ bá ṣe òun náà ní oríkèé ara máa ń ṣe nígbà tẹ̀lé tó èyí oríkèé ọ̀sẹ̀ pẹ̀lú oríkèé ara rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọkàn rẹ̀ yóò ti kọ́kọ́ ṣe wọ́n bá wọ̀ ní oríkèé ìlànà ọlọ́wọ́ ọba gbogbo ọlọ́wọ́ láyé fa àléhùn tí ó lè dá kò sí nǹkan kan tó pamọ́ lọ́wọ́ ọlọ́run ní ìlú pátá. so gbogbo tó bá jẹ́ bọ́ọ̀mù ẹ̀dẹ́ ènìyàn ó gbà yí pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ما أصاب أحدا من مصيبة في نفسه أو ماله أو ولده gbogbo abúlù kan tó bá kan ẹ̀dá yálà lórí ara ẹ̀ ni àbí níbi dúkìá rẹ̀ àbí níbi àwọn ọmọ tó bá bí fàwọ́ ọ̀kọ̀bọ̀ ọ̀gbà ìdájọ́ ọlọ́wọ̀ bá ní. wàkọ́dà rè ó sì wọ́n nù kàdára rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi lóbi ló ṣe lè á nà kúlù ṣe ilé kọ̀ọ̀kan rẹ̀ tó tó ní pé gbogbo nǹkan pátá pẹ̀lú ìdájọ́ ọlọ́wọ̀ bá ní. wọ́n bẹ ní ìṣẹ̀lẹ̀ náà ní àbíkẹ́ gbogbo ẹnikẹ́ni ọlọ́run wọn kọ́ ẹ̀kí ojú ọ̀nà. Ayé ìgbà yóò fi ìgbà ìgbà ààlà ìgbà ìgbà ìkàkọ̀. Gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ lókoòtò sí ọlọ́run ọba ní àyè kọ́ńtà òkú ọkùnrin ìwà ìtẹ̀lé. Ọlọ́run yóò sọ ìyẹn ojú ọ̀nà láti ṣe sùúrù àti sùúrù ìdá. Sùúrù níwájú ọ̀dà lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti sọ̀rọ̀ tó ti ṣe ní ọ̀rẹ́ kò ṣe ìgbà náà ni ọ̀ òun ti sùn nínú ìṣòro ọ̀kọ́. lóòótọ́ ẹni mo ti ṣe sùúrù nígbà tí mo ti bá àyàfi kọ́lé pé nígbà àkọ́kọ́ nígbà àkọ́kọ́ tí ìgbàká ṣẹlẹ̀ sílẹ̀ ìgbà náà ni sùúrù ti tó fi àǹfààní fún ẹni ìṣòro. arábìnrin tí a lè sọ̀rọ̀ àwọn àdéhùn sẹ́ńdà tó ní oníṣẹ́ ṣe ìṣòro ìdìbò ìjọba ṣe ìṣọ́kọ̀ọ́kọ̀ tàbí ṣe ìṣòro ìjọba ẹ̀yìn pàṣẹ ìlú ẹ̀yìn ọ̀hún. ṣùgbọ́n àmì ìṣòro àpẹẹrẹ àkókò pé lóṣèlú lóṣèlú wà ní àgbàlọ́ ọ̀pọ̀lọpọ̀ Ìlú ìtọ́jú ìtọ́kùnrin jẹ́ ìlú ìtọ́, ṣùgbọ́n ó ní ẹni tí ó bá wọn sọ̀rọ̀ kó kú ọ̀dọ́ nítorí kẹ́kọ̀ọ́ kan wá burú pàtó wọ́n tẹ̀kẹ̀ wá sọ fún pé ẹni tí ó sọ̀rọ̀ wọ̀ sí ọlọ́wọ́ ìgbà náà ló fẹ́ wá ṣe àbámọ̀ wọ́n wá lọ sí ilé àtẹ́sí sábàbá wa ní ọ̀sán náà láti pé ó òní bẹ̀rẹ̀ sí nígbà àkọ́kọ́. wàyí lẹ́nu ìsìláàmù ní ọ̀dọ́ ní àrùn kéèyàn sọ bá oṣù tẹ́lẹ̀ fún ìdájọ́ ọlọ́wọ́ wa. لأن إيمانه الصالح يجعله يحتسب أن ما أصابه لم يكن ìmọ̀ràn rẹ̀ kò ní gbogbo yóò jẹ́ kọ́ mọ̀ sí gbogbo tọ́pọ̀ bóyá èyí pé kò ní kò ní oníṣẹ́ ètò ti wà lápọ̀ọ́lẹ̀ pé ó wò. Wọ́n máa ń pàṣẹ àrùn lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó sì kó sí ọ̀gá kò ní bá tẹ́lẹ̀ lẹ́rẹ̀ gẹ́gẹ́ bí kọ́lọ̀ ti kọ́lọ̀ tó ti kò bá. Wọ́n máa wò dáhàlà àárín òde ìṣe ọlọ́wọ́ pa ọgbọ́n òṣùwọ̀n ní ibi gbogbo nǹkan. Àwọn èèyàn wọ́n pè wọ́n lẹ́sẹ̀ wọ́n wọ̀ mọ́tò mọ́tò tí wọ́n wọ̀ dé tó bẹ̀rẹ̀ sí ṣe kìràkìtà kìràkìtà ẹni kan pé kìràkìtà kan ṣe ní ọdún ìṣe lọ wá sí ilé yìí nígbà wọn ti sọ wọlé kí àwọn ọmọ oúnjẹ máa lọ wọn máa lọ. nígbà tí wọn wọ ọkọ mi ó tó ń rìn jìnnà ó ti bá àwọn tí ti fẹ́ pẹ̀lú ẹ̀ gbogbo pátáwọ́ ti fi kọ́lẹ̀ ìgbà sílẹ̀. ṣé yọ àbí nígbà tí ọlọ́run bá ti ní bẹ́ẹ̀ sí nínú àwọn tó ń ìdí náà tí òfin wọkọ̀ tó bá ti wọkọ̀ ó sọ ọkọ rẹ̀ ó lè lọ torí pé ó lè jẹ́ pẹ́pà tí ọkùnrin máa lájú rẹ̀ yóò di òun lẹ́gbẹ̀ẹ́ kan ní kódà kò ní fẹ́ kò ní fà á tó eléyìí ó fi mọ̀ pé gbogbo nǹkan tẹ̀lé kí ó yà nǹkan yóò ṣe kò ní tẹ́lẹ̀ náà èyí tó bá ti kó tẹ́lẹ̀ náà kò ní tẹ̀lẹ̀ sí i láyà fa àlẹ́yìn sọ́ọ̀fìyà kò sí nǹkan kan pamọ́ fún ọlọ́run pa lórí ilé ayé àti ní sọ́mà. Now, we must look at things. When you ọmọ ìlú mi gbẹ̀dá yá ẹ̀ kọ̀ọ̀kan. Títẹ̀ ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ tọ́lọ̀ àwọn ọlọ́pàá ọkọ̀ ẹ̀ gbé ẹ̀kọ́ tó ọ̀nà. Ó ní ìtumọ̀ ní pé mẹ́lí àkọ́ bá ti wù sí ìgbà. Gbogbo ẹnikẹ́ni tí a kúrú bá kàn. Fàájì máa àjá àti ọmọ ìgbà. Ó sì mọ̀ ní pé abúlé ọ̀sọ́bàrà wà kẹ́kẹ̀rọ̀ ó wá lóṣùwò ó fi wá ẹ̀sẹ̀ ìlọ́pọ̀ ọlọ́wọ́ wà tẹ́kìlá màlẹ́ ọ̀sọ́ ó wá ju pàjùkẹ́ ẹ̀ fún ìdájọ́ ọlọ́wọ́ wa hádà lọ́wọ́ ọ̀sọ́ eléyìí ẹni tí ọlọ́wọ́ tó fi ọ̀sẹ̀ ìmọ̀ ọ̀sọ́ wà àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ pàtàkì nínú ìlú ọlọ́wọ́ tó fi ìkànnì ìwọ̀n tó fi níbi So àyà yìí lọ́sì tó fi tó fi ẹ̀sà gbà pé gbogbo nígbà tó bá kẹ́yẹ̀ ọ́ kẹ́yẹ̀ ní pẹ̀lú ìyọ̀ta ọmọ rẹ̀. Bákan náà, gbogbo tí ń bá èèyàn ní owó rẹ̀ òun náà pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ àti ṣíṣe pé mímọ ń ṣe ẹ̀mí. Bẹ̀tíyà lóde tí wọ́n ti sọ̀rọ̀ lórí gbígbà ìgbà tí wọ́n sọ̀rọ̀ lórí òwe ìdí ni pé ọ̀pọ̀ tí àwọn èèyàn tí wọ́n máa kó ẹ̀mí lé òun yà kó lọ́wọ́. Orí ìwọ́n láì lọ ilé ìta, wọn ò ní kọ́ sílé ìgbà ní ìgbọ̀wọ́lẹ̀ wọ́n ti fẹ́ fọ́lọ́ ọ̀gá tó ti wọ́n lò. ṣùgbọ́n tí àbúrú kékeré kan bá fẹ́ ìlú ìsọ́yà wọ́n kò sí ọ̀pá wọn wọ́n máa wọlé lórí ẹ̀rọ kò lè borí ayé ẹ̀ kó kò sí ìgbàgbọ́ ọ̀gá ìdá kò sí. ليكون أن كل شيء ينال العبد إنما هو بإذن الله كل شيء في قلوب الناس بارك فليس الله من جعلنا فتنك تعب العقاب قلت استدل وقبل وليس أبوه وتتوقعوا وتنصرفوا بالبين وما ذلك تسلم تنتبه فلتصر عليه أبوه وليس في مقدوره دفعه إلى بالخير فوالي أبرا لكن ما جاء أبوه ọlọ́ni wọn lè kún tó àdàmù rẹ̀ bá dàkítà kùnú nínú sẹ́yìn wọn máa mọ́tàrí òkú ìbáyọ̀ tó mọ ìmọ̀ ọkọ̀ nínú ọ̀pá burú tàbí ọ̀pá èmi ní ìbá ti di ọ̀pọ̀ jù. sọ eléyìí ó fi hàn pé ẹ̀dá kò lágbára láti dá aburú dúró fún ara rẹ̀ àyàfi pẹ̀lú ìrọ̀rùn yàtọ̀ sí oore ẹnu ní orí tọ́ka ó lè lọ sí èmi pé òun ìfẹ́ ọwọ́ rẹ̀ kò ní gbà wípé ìfẹ́ ìfẹ́ ọlọ́run wa ó lè ní kò kẹ́lé ìlú tó gẹ́gẹ́ bí pàrọ̀ bóun náà ti kílè ìtàbà òbí tòun àlàyé ìlú yìí ìfẹ́ púpọ̀ ọ̀dún òkòtò yìí gbogbo bọ́ọ̀lù tuntun yìí ìdí tó ti mo fi ní bẹ́ẹ̀ ìmọ̀ tí ń bẹ lọ́gbọ̀ mi ló jẹ́ kí n rí orí. Sọ eléyìí ìtẹ̀lé ènìyàn wọn kì í gbà ife ohun tó dé báwọn àtọ̀tọ̀ ọlọ́run rẹ̀. Wọ́n fẹ́ lè wò pé lásìkò ara rẹ̀. Bákan náà, ọ̀rọ̀ náà tó ní ọmọ yóò ní ìgbésẹ̀ ayé àyíká. Wọ́n fi ìtọ́sọ́nà wọ́n fi di ẹ̀mí. Torí pé ẹ̀mí rẹ̀ kò ní jẹ́ alákàtúntà ẹ̀mí lónìí. Alákàtúntà ẹ̀mí lónìí. Fẹ́ẹ́ni tí ó mà wípé gbogbo tó dé bọ̀ wọ̀ àtọ̀dọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo ní kò wọ́n eléyìí onìkan yóò ní ẹnu àtìkọ́ pé iná ìdáyé wà ní ìgbà ìgbà ìgbà àwọn yìí àwọn ni òní àwọn ni ẹni pàápàá fẹ́ẹ́ gbogbo àlámàlú wọn òòrè ìdí ló dá ní ìṣẹ̀lẹ̀ wọn àti ọ̀kan ìṣẹ̀lẹ̀ pé ajẹ́bá lè amòye ìṣẹ̀lẹ̀ àbọ̀ ìṣẹ̀lẹ̀ òun fẹ́ẹ́ wà ní ìṣẹ̀lẹ̀ dáadáa. لأحد إلا إن كان يخالف الأمر الدنيا sẹ́kọ̀ gbogbo àyámọ̀ rẹ̀ pátá òwe ni kò sẹ́kọ̀ fi gbòmí ní orílẹ̀-èdè àyàfi nínú ìdí tó fi ní wo èyí pé ní àbọ̀ bá ti sàbọ̀ ṣẹ́kẹ̀ màtá ìlàpàdé ìgbà tí nǹkan ìdòdó bá kàn án yóò fi pẹ́ fọ́lọ́ yóò mọ̀ pé àtọ̀gbọ́n yóò wá jẹ sọ pé ìdílé ohun tó ti mú ọlọ́run tó ta ìdí. wọ̀nyí àfọ̀mọ́tò kọ̀ọ̀kan tí a bú bàbá pẹ̀lú bọ́bà yóò mú fún bàbá àgbàfẹ́ ìsìlọ́ yóò tún wá jẹ òun tuntun. torí pé ọlọ́run bá yóò fi èyí tó da ìgbọ́ kan yìí yóò fi wọ́n kó yóò fi kùn lájà. ìdí nìyí tí ọlọ́wọ́ bá tó ti pè wá lọ tó ti pè wá tó ti lè nígbà yẹn ká máa ṣe kí abúlé bá kọ̀ wáyé wọ́n lè dàbí wọ́n lè kó lè ṣe é من الخوف والجوع ونقص من الأموال والأنفس واحسن الله وبشر الصابرين. إذا أما سيئون pẹ̀lú oríṣiríṣi àwọn ọ̀sán a lè fi ibi jọ yóò tẹ̀lé ní bẹ́ẹ̀ a lè fi ìbẹ̀rù lẹ ìlò pẹ́pẹ́ ìbẹ̀rù lẹ́màá wà inú ìbẹ̀rù lẹ́màá wà wà náà sì nílò àmúwá a lè fi àìní àìní tó a lè fi kàyín wà ní àwùjọ àbí báyà pé àwọn èèyàn ìṣòro tí ó pọ̀ lẹ́sà màmá àbí tẹ́ ẹ jágo tẹ́ ẹ jágo tẹ́ ẹ jèrè gbogbo ẹni tí wọ́n á kú sí ìbákan wọ́n bá ṣe ìwọ̀n òun ẹsẹ̀ ìwó ìlú àwọn ìwọ̀nba yìí àwọn oníṣòwò ní àwọn ní àjẹrí ìlà ìlà ọ̀bánu sí ìbàdó kọ́ọ̀lù ìgbà ìlà ìwọ̀ ìlà ìlẹ̀ ìkọ̀ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ nígbà tí kò sí bàbá kan ìlú wọn náà sọ pé ìlú ìlà ìlà yìí wà ní ìlà ìlẹ̀ ọ̀tọ̀ tó wọ́n ti wọ́n ọ̀dọ́ ẹ̀dá ìlà Gbogbo tó bá kàn wá láti ọ̀dọ̀ ọlọ́run ìwà ọ̀dọ́ ọ̀dọ́ ìṣẹ́ náà pàtàkì òdá ìkà rẹ̀ ìṣòwò àtúntò. Àwọn eléyìí àwọn ni àkọ́lá yóò máa wá láti ọ̀dọ̀ ọlọ́run àwọn. láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ní ìforísì ìyọ́nú ìtẹ́. والرحمة أتيتا وأولئك هم المهتدون أو يؤمنون ẹni tí ó ń bẹ̀rẹ̀. sọ eléyìí rẹ̀ pé mímú sùúrù àti mímọ̀ ìpè tó bá dé dàgbà àtọ̀dọ̀ ọlọ́run bá ló ti wá eléyìí nìkan ni tí máa lè sọ ó sì ní ẹni tí ọlọ́run bá tó fi ọkàn rẹ̀ mọ ojú ọ̀nà torí pé olóṣèlú yẹn. tó lórí kálíbà máa ń sùn lórí ọba kan wá ìdí náà tí ọlọ́run ti sọ ló ń gbẹ̀yìn ayà ìpè wà á fi olùkọ́ àwọn àti olùkọ́sùn ńlá fàyè ń ta wà lẹ́yìn tó fàyè ń ta àwọn olùkọ́ ìjọba náà. ẹsẹ̀ lé ọmọ ọ̀gá ẹsẹ̀ lé òṣìṣẹ́ ṣe bá wà ní ìpadà jẹ́ ẹsẹ̀ lé òṣìṣẹ́.

وأطيعوا الله أيها الناس وانقادوا إليه فيما أمرهم به ونهى اتبعوا الله أيها المسلمين láti tẹ̀lé gbogbo àwọn nǹkan tó parí pàtẹ ẹ̀fì gbogbo tọ́nà tó pọ̀ pẹ̀lú ẹ̀fì wọn sílẹ̀. Wá sí ọ̀pọ̀ tó rà sọ́mọ máa wà ní ìsọ̀tẹ̀. Ẹ tẹ̀lé òbí dàgbé sọ́mọ máa wà ní ìsọ̀tẹ̀ sí máa àgbà ọ̀sùn dé nínú àwọn ìdíjí tó jẹ́ ìdíjẹ́ tó jẹ́ fún yín àwọn ìdíjẹ́ láti ọlọ́run bá rẹ̀. Bẹ̀rẹ̀ àwọn tó àǹkọ́ àtìlá ọ̀rọ̀ tó rẹ̀. Tẹ́ bá wá yí padà tẹ́ ẹ̀tẹ̀lé ọjọ́ tẹ́ ẹ̀tọ́ ló ti rẹ̀. Fàlẹ́ǹtà àlàó tó ìlà bọ́ra sí ìwà. Èyí tó padà yìí kò lè ta fún kò tún fẹ́ wa. وإنما عليه أن يبلغكم ما حصل به ìtọ́jára ìyàgbé òun náà ní kó jíjẹ tọ́wọ́ ọ̀pá náà ìjíjẹ ètò náà òun ní tó jẹ́ fún yín kó tó bá ti jíjẹ rẹ̀ ní sí ẹ̀jẹ̀ lọ́wọ́ ìtàn ọwọ́ àpò ìyín láti gbà tó bá wù ní bẹ́ẹ̀ gbà tó bá wù ní bẹ́ẹ̀ má gbà. tó níbi àwọn afárí tí àríyá yìí túmọ̀ sí ni pé gbogbo nǹkan bá dé báyé lábúrú ẹ gbà pé ẹ̀rù àti ọlọ́run ọ̀gá ni ẹ gbà wípé látọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ni ti wá. ṣùgbọ́n ẹni tó bá wá pọ̀ sí ọgbà òfin tí àìgbà rẹ̀ tó fẹ́ dà kó ti di ọlọ́run ọ̀gá kò sì sí dídà rẹ̀ tó fẹ́ dà kó ti di ọlọ́run ọ̀gá torí ìfẹ́ òṣìṣẹ́ òun náà ni kó ṣiṣẹ́ ọlọ́wọ́ bá fún yín tọ́ba sì ti ṣiṣẹ́ rẹ̀ tán ó ti tán ṣe é lókù ní gbígbà àbí àìsàn ọmọ ọ̀wá àlẹ́mù. So orí àyà yìí òní àwọn òkúrò sórí ìgbà tí a ń lérò lágbàá bí ọba tiwa nígbà tí kò ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ́ èyí a ṣe àṣìṣe ọlọ́run àti orí ẹ̀dùn wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.